nínú àwọn ẹ̀yìn. di sana kita pergi nanti di yang berada di sana. Apa yang kita akan lakukan Amen. Thank you. Orang-orang yang berkata-kata itu, orang-orang yang berkata-kata itu, ọlọ́ọ̀bà àdìsọ́lá parí abalẹ̀ lè ní máa ọlọ́ọ̀bà àdìsọ́lá wá fẹ́ fi irin lẹ̀ ìjẹ́ àtẹ́bí àníyà ọlọ́ọ̀bà àdìsọ́lá ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá fẹ́ fi irin lẹ̀ fún wa látara pé àwọn gbèbèrè oríṣiríṣi òun náà ni wọ́n sọ nípa àbẹ́rẹ́sọ̀ ìbá wa ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún wa ó ní bàlá

ìbẹ̀rẹ̀ àwọn ìyọ̀nba wa ẹ̀ nígbà tó ní wá tọ̀ ọ̀dọ̀dọ̀dọ̀. Àwọn ẹranko ní àwọn ọ̀dà àbúrò yìí ẹ̀ àwọn nígbà àwọn ẹranko àwọn ìbẹ̀rẹ̀ sẹ́ni lọ́sẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tó ọ̀dọ̀ ọ̀dọ̀dọ̀. Ìbẹ̀rẹ̀ ti ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tó ọ̀dọ̀dọ̀dọ̀. Ìbẹ̀rẹ̀ àwọn ọ̀dọ̀ Ini Allah yang dunia àwọn àlọ́lá ìfọ àwọn ọmọ tó kọ ọmọ yìí wá ní àwọn ọmọ ìgbà tó pè é. ìgbà tó jẹ nínú àwọn ọmọ tó kọ ọmọ ọmọ àlejò rẹ wá. ó jẹ pé àwọn yìí yóò ní ara rẹ dia Ana nini? Ana nini? Ana nini? Ana nini? Ana nini? Ana nini? Ana nini? Thank you.

ìròyìn ọlọ́ọ̀bà àdìgbà

ìjọba lónìí ẹni ìjọba lónìí àwọn aláìsí ọba ìjọba ló wáyé ogun àwọn ẹ̀yà láti ṣe èyí amẹ́ta ìlú jẹ́ ẹgbẹ́ ìjọba ló wáyé ẹ àwọn olùgbà ọ̀gbà ọ̀gbẹ́ kẹrẹ. àwọn tó ń tẹ̀ nígbà wọn tó bá wọn jẹ́ ẹgbẹ́ ìjọba ló wáyé ẹ ọ̀nà àwọn olùgbà wọn ti gbìyànjẹ́ ọ̀nà tó ń dá wà láyé. en Thank you. ni ọ̀rọ̀ òṣìṣẹ́ kan ní ẹgbẹ́ ìgbàlá kan

Al-Qur'an Al-Qur'an Al-Qur'an Al-Qur'an Kerja Orang-orang Kita Orang-orang Kita Orang-orang Kita eh Ni mo ìwádìí ìwádìí ọ̀ka ìwádìí. ọlọ́run sọ arriva a fine arriva a fine di andare con il mondo oh non sarebbe che da me non sarebbe che da me non sarebbe che da me non sarebbe che da karena sudah terus terus muka koma oka itu berdoa yang dijaga itu lagi dengan kita ini di dalam kita bisa saja ini itu sudah mulai selesai eh mulai ini jadi itu sudah selesai jadi itu yang ini itu Ini kamu mau balik òun náà lè yàrá ju ayé ọlọ́run ayé àgbàbá kí ni wọ́n á dúró sí ibi tí ó yàtọ̀ sí ìgbà tí ọlọ́run àti ìgbà tí ó lè nínú ìgbà ọlọ́run àti ìgbà tí wọ́n ní àwọn ọ̀sìn wọ́n ní wọ́n wá ìyá òkàlù wọ́n wá láàyè wọ́n wá láàyè àti àlẹ́ sí àwọn ọ̀sìn àyà yìí. أي هنا في فتحنا أو في قطبة فتحنا هنا الحرب هنا الحرب إذا تريد إذا تريد هنا أن يقوم بأمر مصدر قطبة قطبة هنا أن يقوم بقطبة قطبة إذا تريد بأسفل أن أمر مصدر قطبة قطبة الله تعالى قال فلا تتعرف لك فلا تتعرف لك tamani kumbe hapa ni hayo hapo usije kasema hilo usije kasema hilo hapo usije kasema hili ene tete kaza la tete ni mo la ni la mo ni como si hubiera gente ahí ya se va a pasar la vida ayat yang ada pada hari ini. Tentu dia sudah berkata lagi, dan juga berkata lagi, lagi bahawa ini, lagi bahawa ini tidaknya, lah hanya Allah Tuhan yang berkata dan yang berkata dengan Allah Tuhan. Ya Allah, nanti dia akan tidaknya. sọ fún mi àti ìwọlọ́wọ́ sọ fún mi nígbà wọn ń gbà yìí.

ọlá ọba tó dáhùn òun náà lọ́ba tó náà lọ́ba tó lọ́rọ̀ òun sì gbọ́dọ̀ gbàgbọ́ yóò máa wá dùn fún yóò máa wá. Thank you. الله عليه وسلم وإنا لنعلم أنكم كذبين الله عليه وسلم يستلزم أو الله عليه وسلم أن منكم أن نقيم أنكم كذبين أن تركوا السابق والمجرمين أن تلقوا السجن والمجرمين أقول الكثير من أين هذا البيان؟ إذا الأنبياء والقرآن ọba àgbẹ̀dá ti wọn ló kó àti gbogbo ethiopia ọba àgbẹ̀dá ti àgbẹ̀yìn nàìjíríà ti ẹgbẹ́ máa ti ká tó lórí ìlú àná. àkàbà àti ní àjọ ìṣẹ̀lẹ̀ tí ó gbọ́ pé àgbà àjọ tí èyí gbà kọ́ wọlé máa ti di àti máa ti wọ́n yí ẹ́ àti wọ́n yí tó ti di tí ó ti di tí ó ti di ó ti di àgbà àjọ tó ti gbà tó ti gbà tó ti gbà yìí.

Yeah.

你怎么办？